ẹ̀yin èèyàn ẹ máa wo dókítà yìí o ẹ wo ìyá arúgbó yìí dókítà oní làálàá dókítà tí làálàá ẹ̀ ti pọ̀ jù ìdààmú dókítà yìí ti pọ̀ ju ọmọkùnrin yìí àwọn ẹgbẹ́ ẹ̀ ọkọ̀ ni wọ́n ń gùn èmi ò rírú eléyìí rí kéèyàn jẹ́ dókítà kó sì nílé ìwòsàn kó wá jẹ́ pé kẹ̀kẹ́ ló ń gùn kiri kẹ̀kẹ́ ológeere òun ni dókítà gùn irú èwo leléyìí ìyá arúgbó yìí ó sì wà ní ilé ìwòsàn dókítà yìí kòkòrò ń bẹ ẹ̀yin èèyàn kí Elédùmarè kó ṣàánú wa kó ṣàánú wa kó gbà wá ọ̀gbẹ́ni dókítà òun àti àwọn ọ̀rẹ́ ẹ̀ ni wọ́n jọ ń ṣiṣẹ́ lábẹ́ ẹnìkan ó níwà ó ṣèyàn ó sì mọ ohun tó ń ṣe ṣe é rí ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ àwọn ọ̀rẹ́ alákòóbá àwọn ni wọ́n gbé ìjà dìde. E níbi iṣẹ́ tí ọ̀gbẹ́ni ti ń ṣiṣẹ́ tó di àkóbá tó di rántó tí àpapọ̀ ẹgbẹ́ àwọn dókítà tí wọ́n pe ọ̀gbẹ́ni yìí ó níye oṣù tí wọ́n fi tí dá a dúró kan tó fi ṣe ìwádìí ọ̀gbẹ́ni ò lè ṣiṣẹ́ ọ̀gá ẹ̀ kò lè gbà nígbà tọ́rọ̀ ti di ọ̀rọ̀ àpapọ̀ àwọn ẹgbẹ́ dókítà tí wọ́n ń yẹ ohun tó ń ṣẹlẹ̀ yẹn gan wò ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí àkóbá àdàbá ọlọ́run ò ní jẹ́ ẹ rí torí tí nǹkan míì bá ṣẹlẹ̀ á dàbí pé kéèyàn kó lọ pokùnso ọlọ́run ò ní jẹ́ pokùnso ẹ̀ nípa ara yín àwọn ọmọ yín ò ní pokùnso wọn ò ní para wọn dídùn dídùn là ń bá ń lé olóyin yóò máa dùn ní fún yín àtẹ̀mí náà àbẹ́ ẹ̀gbọ́n ọ̀gbẹ́ni yìí ń tójú ẹ̀ rí kì í ṣe kékeré nígbà tí wọ́n jàjà tú sílẹ̀ ó ní òun ò ṣiṣẹ́ ń bẹ̀ yẹn mọ́ òun ò sì ní ṣiṣẹ́ lábẹ́ ẹnì kankan mọ́ iṣẹ́ tòun tóun máa máa mójútó òun lòun fẹ́ ṣe ọ̀gbẹ́ni ó fẹ́ dáṣẹ́ tiẹ̀ lẹ̀ téèyàn bá fẹ́ dáṣẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí dókítà ó nílò àwọn owó láti ra àwọn irinṣẹ́ ọ̀gbẹ́ni kò lówó ńgbà tó ń ṣe ẹjọ́ gbogbo owó ti tán ọlọ́run jára kò bá ọ̀gbẹ́ni yìí ó wá bẹ̀rẹ̀ sí ní wá owó kiri tó máa yá kò sí ilé ìfowópamọ́ tó fẹ́ yá lówó ó ti wá fẹ́ máa dàbẹ́ ni pé ọ̀gbẹ́ni fẹ́ máa jókòó sínú yàrá ẹ̀ ó fẹ́ máa sorí kọ́ ìyá ẹ̀ ó ń ṣàkíyèsí ohun tó ń ṣẹlẹ̀ ìyá ẹ̀ ń ṣàkíyèsí ìyá ẹ̀ ó wá pè é pé ọmọ mi èmi mo bí ẹ inú mi ló ti jáde kí ni nǹkan tó ń yọ ẹ́ lẹ́nu sọ fún mi ó ní màmá ẹ fi ìyẹn sílẹ̀ màá wá ọ̀nà láti yanjú ọ̀rọ̀ ara mi ó ní ò lè sọ yẹn ìyá sọ pé ò lè sọ yẹn fún mi ohun tó ń ṣe ẹ́ tó ń dà ẹ́ láàmú gan jẹ́ ẹ mọ̀ o ò lè wà nù ilé kò tilẹ̀kùn mọ́ rí ọlọ́run ò ní jẹ́ arí kò ṣe dáadáa èmi ni ìyá inú mi ló ti jáde ọmú mi tó o mu rè sọ fún mi nǹkan tó ń ṣe ẹ́ ó wá ṣàlàyé gbogbo ẹ̀ fún yẹ́ ẹ̀ wípé òun nílò owó òun ò fẹ́ ṣiṣẹ́ lábẹ́ ẹnì kankan mọ́ kóun ro orí owó díẹ̀ kóun fi dá ilé ìwòsàn tòun sílẹ̀ nítorí ohun tó ṣẹlẹ̀ sóun kóun má tún lọ ṣiṣẹ́ torí tóun bá ń ṣiṣẹ́ ń bò míì kóun má máa rántí ìyá ẹ̀ ní kó lọ sílé ìfowópamọ́ kó lọ béèrè bóyá wọn á yá ó ní kò síbi tó òun ò dé ìyá ẹ̀ ní kó tún lọ ó ní kò síbi tó òun ò dé sẹ́ẹ̀ ìyá ẹ̀ ní kó ní ìṣó ń bẹ̀ òun àti ìyá ẹ̀ wọ́n jọ lọ sílé ìfowópamọ́ wọ́n ṣàlàyé fún wọn wípé iye owó tọ́gbẹ́ni yìí nílò kì ṣòwò kékeré láti fi nǹkan kan sílẹ̀. ẹ̀yin èèyàn ìyá ní kíni bíi kíni ohun tó máa jọjú ìyá sì nílé ilé ìyá ẹ̀ òun ló ń gbé àtòun àti ìyàwó ẹ̀ nígbà tí ìṣòro dé ó ti kó sílé ìyá ìyá sọ fún wọn wípé òun á fi ilé òun sílẹ̀ kí wọ́n fi ya ọmọ òun lówó ah màmá báwo la ṣe máa ṣe ṣe máa fi ilé yín sílẹ̀ màmá ní kí máa fi ilé mi sílẹ̀. ni ìyá bá fi ilé dúró ọ̀gbẹ́ni ó yáwó ilé màmá ló fi dúró wípé tí ò bá ti lè san owó yẹn nígbà tó dá wọ́n máa talé ó wá dá iṣẹ́ ó dá ilé ìwòsàn sílẹ̀ ilé ìyá yẹn náà ló ń lò ibẹ̀ ni ìyá ẹ̀ náà gbé àtàwọn ìyàwó ẹ̀ ó ń lò sàlẹ̀ ẹ̀yin èèyàn ta ló dá bí ọlọ́run nínú alágbára èyí tó lógo nínú ìwà mímọ́ ẹlẹ́rù nìyí tó ń ṣohun ìyanu kò sẹ́ni bí ọlọ́run wà o ọ̀gbẹ́ni yìí ó wá kókó dá owó padà ó dàbẹ̀ ni wípé nǹkan ò fẹ́ nǹkan ò fẹ́ ṣe nǹkan ò fẹ́ ṣe kò rí owó dá padà ó ti wá ku dẹ̀dẹ̀ kí wọ́n ta ilé ó kù dẹ̀dẹ̀ ó ti ku dẹ̀dẹ̀ kó tó àsìkò tí ó yẹ kó dá owó yẹn padà tán tí ò wá rówó dá padà tán ó sì ti san díẹ̀ nú ẹ̀ tí ò bá dá owó yẹn padà tán wọ́n á ta ilé wọ́n á yọ tiwọn bẹ̀ ìyá ti dàgbà ara ìyá ò dáa ìyá ń bẹ lọ́hùn pé Elédùmarè jọ má jẹ́ kí n kú kí ọmọ yìí kó má lọ da nǹkan mi ìyá ẹ̀ wá pé ìyá ẹ̀ ní jẹ́ ká jọ máa ṣe àdúrà mi ò ní fi sílẹ̀ ìyá yìí kì í jẹun àdúrà ni ní gbogbo ìgbà ṣe rí nínú ilé yẹn ìyá yẹn yọ yàrá kan sọ́tọ̀ ó ní kí ọmọ òun máa bọ̀ ó ní yàrá yìí ibẹ̀ ni kò máa wọ̀ lọ ní gbogbo ìgbà tó bá ti wọ́ bẹ̀ kò pé ayum kayum kò pé ayum kayum kò pé ayum kayum ó ní tó o bá pè é kò wá bẹ̀rẹ̀ sí ní kọ orin yẹn wípé ta ló dàbí ọlọ́run nínú alágbára èyí tó lógo nínú ìwà mímọ́ ẹlẹ́rù nìyí tó ń ṣohun ìyanu kò sẹ́ni bí ọlọ́run wá o ìyá yẹn sọ bẹ́ẹ̀ fún ọmọ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kò pẹ́ ẹ̀ ìyá fi ayé sílẹ̀ ọmọ yìí ó ní orin ni ìyá ní kóun máa lọ kọ nínú yàrá kóun máa pe ayum kayum àwọn onígbèsè ń léhun kiri wọ́n á ta lé wọ́n á dá òun síta àti gbogbo irinṣẹ́ àti e, ìyàwó àtàwọn ọmọ ibo lòun fẹ́ gbà ọ̀gbẹ́ni dókítà ìyá ti sọ fún pé kó má ju ìgbàgbọ́ tóun fún kó má jù nù ọmọ yẹn a máa wọnú yàrá yẹn lọ ọkùnrin yẹn a máa lọ pé ayum kayum a máa kọrin ta ló dá bí ọlọ́run nínú alágbára èyí tó lógo nínú ìwà mímọ́ ẹlẹ́rù nìyí tó ń ṣohun ìyanu kò sẹ́ni bí ọlọ́run wa o ọmọ yẹn lọ ń gba àdúrà ọkùnrin yẹn ó ń wọnú yàrá yẹn lọ á máa gba àdúrà nígbà tó di ọjọ́ kan ṣe rí àwọn tí wọ́n ṣe ìjàmbá fún jọ́sí àwọn tí wọ́n yọ lẹ́nu ń biṣẹ́ bọ́n ṣe gbé yọ nìyẹn wọ́n wá bẹ̀bẹ̀ wọ́n wá bẹ̀bẹ̀ wọ́n náwọn ò lálàáfíà wọ́n náwọn ò gbádùn nǹkan tí àwọn ṣe fún wọ́n ní gbogbo nǹkan tí àwọn ń dáwọ́lé pé kò yọrí sí dáadáa nítorí pé àwọn ti ṣe orí tó yẹ káwọn ṣe wọ́n ní gbogbo ibi táwọn ń dé wípé wọ́n ní àfi táwọn bá lọ tọrọ ìdáríjì lọ́wọ́ ọ̀gbẹ́ni ṣẹ̀rí ńgbà tó débẹ̀ ó ní kí ló dé tóun ò tẹ̀ ṣe ní dáríjì ó ní ẹ lẹ gbèsè ló wà ńlẹ̀ wọ́n máa lé wa bàbá tó rí ẹ̀yìn owó san ṣé ti mo rírò ni àwọn yẹn àwọn gangan fúnra wọn wọ́n ní owó yẹn àwọn máa san. So wọ́n níbi táwọn lọ níbì kan ọ̀nẹ́nìkan ríran sáwọn wípé ẹni táwọn ṣe jàǹbá fún níbi iṣẹ́ wípé ó wà nù dààmú wípé wọ́n sì ń láti lọ bá kí wọ́n yọ kúrò nù dààmú yẹn pé tí ọkùnrin yẹn ò bá ti lálàáfíà àwọn gan fúnra wọn wọn ò lè lálàáfíà wò ó ẹni tó ń yọ ẹ́ lẹ́nu tó bá sì ń yọ ẹ́ lẹ́nu òun gan fún rẹ ò lè lálàáfíà àdúrà tí ọ̀gbẹ́ni ìlọ ń gbà ó ṣe orúkọ ọlọ́run tó ń pè kì í ṣe lásán kò bọ́ sí pàbó ẹ wo àwọn tí wọ́n wá ba àwọn ọ̀rẹ́ ẹ̀ tán ṣe jàǹbá fún wọ́n sanwó yẹn ó kù díẹ̀ kí wọ́n sanwó yẹn tán ìṣòro wọn ò tán wọ́n tún lọ bá ẹni tó sọ fún wọn pé kán lọ bá ẹni tí wọ́n ṣẹ̀ wípé àwọn ti sanwó òun tọ̀ ń pé ṣe ẹ san tán wọ́n láwọn ò san tán pé padà ẹ lọ san tán ta ló dàbí ọlọ́run nínú alágbára èyí tó lógo nínú ìwà mímọ́ ẹlẹ́rù nìyí tó ń ṣohun ìyanu kò sẹ́ni bí ọlọ́run wà ó ire o kò sẹ́ni bí ọlọ́run wà ó ta ló dàbí o ta ló dàbí o.